lórí tí olóṣù máa wáyé láàrin ọkọ àti àwọn ìṣàrà ṣéwọ ẹ̀dùn láìpẹ́ wa yẹn tí ó ṣàǹfààní dáadáa gẹ́gẹ́ bí mo sọ síwájú pé tí ó bá jẹ́ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí lórí ọlọ́run olùkúlò sílmí kàfà ẹ̀dúwó olùsẹ̀lẹ̀ sínú ẹ̀sìn pátápátá. a gbọ́dọ̀ mọ òfin tó dè wá tá a bá ń jà ní àwọn yorùbá ní tá a bá ń sunkún àwọn nínú. ẹlòmíì tí ọlọ́run ṣàánú nípa túnà ní agbègbè tí wọ́n tàbátì ó dẹ̀ lè ní mistake ń bẹ lọ́pọ̀lọpọ̀ láwọn ọ̀rọ̀ míì tí yẹn ti dá sí ọmọ ẹsẹ̀lẹ̀ bẹ́ẹ̀. tí a bá wo Islam ó fi ìlànà lẹ̀ bó la ti ń fẹ́yàwó ẹ̀rí pé ń kálukú tó bá fẹ́ fẹ́yàwó ẹ̀rí mọ̀ béèrè fatiwa ẹ̀jọ́ tí a fẹ́ fẹ́yàwó kí ni ẹ̀sìn sọ. ṣùgbọ́n tí bámi tí omi ò tó bá dé láàrin wọn àtìyàwó kò ní béèrè pé kí lẹ́sìn sọ mọ́. bẹ́ẹ̀ ni islam tó dá síbò láti fẹ́yàwó náà ló dá láti kíni láti kọ́ra wa. kódà àtọ̀láàkì ìkọrẹ ni gán tó wá ní súrà nínú kùránì àrí tú tọ̀láàkì. olófin tó dé bóòlù yẹn ti ń kọ́yàwó àwọn ìgbésí alòlùjà ìléyà tí ẹ̀gbọ́n fi yẹn ni pé ah, ẹrù rẹ ó yá ìta kẹ́rù ti mọ ta ti islam. mo ń sọ kẹfà yẹn pé ní táyà ìkọrẹ ni wọ́n mọ̀ fi ṣe lọ́hùn pẹ́pẹ́ ẹ̀sẹ̀ yẹn yóò tó bí wọ́n ju ọlọ́ lọ́dọ̀ ìyàwó ni àdúrà lọ́kọ àwọn méjì wa máa ń ṣẹlẹ̀ sí i so tí a bá ń jà ó náà kẹ́ nímọ̀ tó gbọdọ̀ jáde lẹ́nu wa ọ lọ lẹ́yìn kéèkì ọ̀tún nù lọ lẹ́yìn lọ sí kíni ẹlòmínà onídẹ̀tì ẹ̀ ló tán ìyàwó mọ̀ sọ ọkọ ló mọ̀ sọ tẹ́ bá rí mi ẹ̀ tó wá rí parí nítorí wàá sọ yẹn yóò máa wò pé ní ṣítọ̀ lápò alákọ̀ọ́kọ́ ó ti ṣẹlẹ̀ bá àbí kí là á kà fún. torí ẹ̀rọ ní láti mí náà máa ń da gbogbo ẹ̀kọ́ àtẹ̀síṣà rẹ̀ ẹni pérépérépérépéré òní ni ó tán òní náà ìwọ́ kẹ̀ ẹ̀ tó máa parí nǹkan yẹn. ṣé òní ni ó tán tó ń lọ sọ ti kọ́ ni tó lófin bá a ṣe máa ń kọ́ rẹ̀ ni tí wọ́n fẹ́ kọ́ yẹn ló bá ṣe máa ń kọ́ rẹ̀ Islam ní àìdẹ́rù síta gbogbo àti ìsàbà gbé tíra fíkìrì náà rí àyíká ń bẹ wípé àti ìsọkó mi ni ó ṣe àyíká tí yẹn bá kọ sẹńtà ti dẹnu rẹ síta lóòjọ́ ẹni tó ti ṣe àyíká olómi tó tún dé kódà tó lè gbà padà tí o bá ti pẹ́ mẹ́ta ẹlòmíì ọlọ ọlọ ti sọ ti tẹ̀lé wá ìyàwó ti tó wà nílé rẹ ó sì ti alágbọ̀yé alágbọ̀yé rẹ wá sọ pé ẹ̀sìn san pa yìí náà tọ́ba ń jà ò ní mọ kódà ìjàre lè bá de pé ah, bí ṣe rí ọ ìkínú mi fi rọ̀ mọ́ lọ lẹ́yìn náà kẹ́límọ̀ yẹn ọ̀dẹ́ kínní ọ̀kọ́ kódà rí rẹ̀ lẹ́yìn ayé àwọn ẹni ìṣáájú àwọn ṣẹlẹ̀ kẹ́wà tó ṣe láàrin àníbà àtẹ̀yàwó rẹ̀ tó rẹ̀ pé ẹ̀ mọ̀ lọ lẹ́yìn náà gbogbo orú nǹkan báyìí a gbọ́dọ̀ kíyèsí tí wọ́n máa ń jà fún ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ lákòlára fi ṣe yẹ̀yẹ́ àbí wọn ní inú ti bí ẹ tán ẹlòmíràn tó bẹ́ẹ̀ fi dẹ́rù bá tó bá fi dẹ́rù bá àìlò yẹn o láti fi dẹ́rù bá yẹn àìlóye tó ní ṣókí oní pé ká sọ ipò òfin ẹ̀sìn bóun lẹ́ni máa ń kọ́ ìyàwó wọ́n gbọ́dọ̀ jẹ́ ìgbà tí kò mọ ẹ̀ṣẹ̀ àṣàìdọ̀lọ́ yìí tó ṣe láti náà bóyá gbà tó mọ́ra lè súnmọ́ èyàn kọ́ èyí àmọ́ ká yóò mọ̀ ká ìdá rẹ̀ ìdá rẹ̀ ni pé wọ́n yẹ kẹ́ńtọ́ ṣe àìdọ̀ ní kí èyí ṣe àìdọ̀ mélòó mẹ́ta kẹ́ńtọ́ ti dẹ́rù rẹ̀ lọ fi fẹ́rù fìyí ṣe àgbẹ̀tọ́ tó ṣe àìdọ̀ lọ́wọ́ yẹn ọ̀ mọ̀ tojúṣe rẹ̀ onú mọ̀ tojúṣe rẹ̀ kò ní sí jà gan kò ní síjà láàrin ara yín ẹ̀ẹ́dọ̀ máa bá lọ gbogbo ojúṣe tó náà máa ń ṣe bọ̀tò òjò tó bá ti súnmọ́ ìtumọ̀ ẹgbẹ́ ní ó ti bírèkì yídà tí ó ń ṣe kíní tó ń ṣe nu ẹ ti gbára yín padà nínú òjò tó bá ti súnmọ́ bọ̀tò àbí súnmọ́ tó wá fi ṣe háìdọ̀ mẹ́ta ìgbà inú tó wá kù níyàwó rẹ̀ àbíká ipò ti kọ́lẹ̀ méjì tẹ́lẹ̀ ẹ ti rí parí tẹ́lẹ̀ kẹta bá fi wáyé yóò ṣe ìdá kọ́lá kọ́ mọ́ sùn mọ́ kì í ṣe ìyàwó rẹ̀ mọ́ ìyẹn nípa lóko àtọ̀láàkú mọ̀rọ̀ta ní ẹ̀mẹ́ lónìí ẹ̀mẹ́jì náà ni o fàmìfàkù bí màrúfin àwòtẹ̀fẹ̀rẹ̀ ìhùn kẹsàn ìmọ̀ ya mú dáadáa kọ̀mẹ́tọ́ bá ti lọ sílẹ̀ kẹta àkọ́ lọ́nà tó tọ́ bí ìsáàlì kùránì pé o pẹ̀lú dáadáa bọ̀tẹ́ ń tàbí fi àpólà fọ́ra wa ní orí káàdì síta ọ̀nà dáadáa ní ìta fẹ́ ṣe dáa káàkiri ilé gbogbo eléyìí náà ni a gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ alágbèyí sallallahu alaihi wasallam. One. Two. Àdéhùn ní pé àdébà ọ̀rẹ́ kan ti máa àrùn náà.

òtún owó tí mo ti fẹ́ ṣe lérí ẹ̀ èyí fẹ́ ti sanwó ilé ẹ̀ náà ló ń fẹ́lẹ̀ òtún owó sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yìn tó lè jẹ́ láwọn olùwà òtún lára ti ní àdúgbò yìí. náà ní sanwó fún àtẹ ìfẹ́. òtún sanwó fún àtẹ ìfẹ́ àyẹ̀wò fún wa nílé fáfọlẹ̀ àkàtà ó ní ilé ẹ̀kọ́ tó àlàyé fún àfààní. ẹ̀gbẹ́ yìí ni pé nípa háyà pé owó àti ẹ̀sọ́ pàmẹ́ pé wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ àti sòtì mọ́ ọdún tó pé àwọn tó máa ń dáhùn ẹ̀rọ ọ̀gọ́ bí àwọn ìyá tó máa ń dáhùn ẹ̀rọ bí ọdún mẹ́ta ọdún mẹ́rin yẹn náà ṣùgbọ́n ní pé báwo ni ẹ̀sìn bá lọ àtúndé náà ọdún mẹ́tọ̀. ara àìdá tó wà ní àwùjọ wa náà nìyẹn tí olórí bá ti lànà àìdá àwọn lẹ́yìn wọn ti kíni wọ́n tẹ̀lé. àwọn mi ò mọ ìyẹn pé ní ẹni tó bá lóṣù tábàgbà pé ní ó lẹ́tọ̀ọ́ tọ̀tọ̀ yẹ ká ṣe àgbọ̀dọ̀ ṣe bọ̀tà àìdá tí wọ́n tí wọ́n ṣe ní ìrìnnà wa wọ́n sì máa retí pé ẹsẹ̀ kí ni ẹ̀sán wo. ìyẹn ní wàá yòmí náà fẹ́ sẹ́yìn náà gbọ́ngàn bẹ́ẹ̀ àánú lọ́gbọ́n torí pé ní àìdá tí wọ́n èyí ló kíní kankan wa lọ ní islam àìdá tó ò ní kí kó bí kejì àìdá náà làìdá ò máa jẹ nínú ẹ̀rí ìyàwó ní ọkọ òun òṣèlú àwọn òun ìdáná wọn ni òun fi di ẹ̀dá àìdá dákò ṣe àìdá ni ìdí ìyàwó náà ṣe àìdá ni ìmí ìgbẹ́ bá gbé sínú skéèlì ó yẹ pé tó àgbẹ̀sẹ̀ yẹn torí pé tó bá bàmọ́ wọn ni kẹ́ tó bá gbẹ̀sẹ̀ lọ́wọ́ padà ń kọjá làwọn ó ṣe ju ẹni àkọ́kọ́ lọ arákùnrin ọ̀hún múlẹ̀ yàrá tó bá tẹ̀ tọ̀ wọn bí ẹni tó ra jà ń tọ̀ tó bá fún mi lọ́jà pé tí ìsìlọ́nà mi tó lè fi gbà àná ni aráàmù tí wọ́n ń jẹ. mo ká náà wọ́n ké kábà máa fi èkó bọ̀ wọ́n ní ọ́ eléyìí náà tí ò bá mi. torí pé ní ọ̀nà tí wọ́n gbé gbà kọ́ ní àwa gbé gbà yẹn. ẹ̀yin farabalẹ̀ pẹ̀lú àwọn tí àkíyèsí ní orí rẹ̀. káàkiri ló tiẹ̀ ní jẹ́ pé ìbàjẹ́ nàìjíríà dé pé ní pé kú ń lò iṣẹ́ ní ká máa lò náà wọ́n tún yẹn ẹ̀jẹ̀ àwọn tó ń sọ lórí ẹ̀jọ́ pé àwọn òní náà tẹ̀lé ó yẹ kó rídì prepaid ó yẹ kíkí ní ẹjọ́ pé bó ṣe lò náà bí ọba lò náà kó wà bẹ́ẹ̀ ó ní gbogbo owó ti lọ lórí ẹ̀ ṣé kálukú dẹ̀ ń pọ̀ lù pé gbogbo owó lọ lórí ẹ̀ láì lò náà kẹ́lọ́ pé wọ́n tó ti lò náà ní gbogbo náà ti jó tán kí ló ń kó lọ tó àìdá yìí ti pọ̀ nílùú ìgan àwọn tó bá rẹ́ nípa àwọn tòṣì àwọn òbí ń fọ́ọ̀bù lórí àìdá pé báyìí dára jẹ́ mẹ́fà tẹ́yìn mẹ́fà ń ṣe tẹ́lẹ̀ kẹ́ ń tó ṣe tó náà ní jẹ́ nàìdá ìdájú mélòó tóòtù ni àbí ẹ́ ó yẹ nkírìtì ni kí ṣe wá lu àyè ẹ̀mí ó ra ìdá àwọn olóòtú wa fi ti ẹ̀kún nkàlùkù náà wọ́n ń dá sí ẹjọ́ so irú ìlànà yẹn kò kò bá mi. náà mọ̀ ọ́nà kejì nípa pé ní ọlọ́run ṣe títà rírà lẹ́ ó sì ṣe rìbá ní èèwọ̀ gẹ́gẹ́ ní àwọn àfẹ́lẹ́tò wọ́jọ́ bá tún lọ ẹ̀ bá tún pélé náà kún un káyọ̀ mọ̀ tí ara tó ó lè ṣòro tó ṣe lẹ́tọ̀ọ́ tọ̀tọ̀ báwọn kọ̀ǹdíṣẹ́ dé gómìnà náà wàá sọ pé ní ẹtí lọ́lọ́ ń ṣe ní ẹ̀tọ́ alájàpá ibo ni wọ́n lókùn tí mo ṣe obìnrin bí ó kàn gbá lọ kò sí àlàyé gan ọkùnrin làwọn kéde fàyàwọ́ obìnrin náà ti ṣe é ó lè má gbé mọ́tò wọlé oṣù gbẹ́ntó náà ń ṣe kọ́ fàyàwọ́ ní iṣẹ́ tó rí ìsìláàmù kóbìnrin mọ́tàjà ṣùgbọ́n kí ló ń ta bóò ló ti fẹ́ ta tí ò ta kò fi irú ìtọ́jú tó bá ti ìfọ́ọ̀mù ìrìn àjò lọ́wọ́ obìnrin haram lọ́gbà tó yẹ pé yìí tí ó le jù náà lọ́rọ̀ ẹ̀ sáyé wá sí ànábì ní obìnrin gbọ́dọ̀ tó ní mahad wáyé lọ sí hajj àbí ọkùnrin kan sọ́njọ́ kan ní ìyàwó mi ó ń bá nẹ́bí lójú ogun ó ní ṣùgbọ́n ìyàwó mi fẹ́ hajj ẹ̀ pé ojú ogun náà táwọn ta fẹ́ kọjú Islam káà dìfẹ́ǹdì ẹ̀sìn ẹ̀ pé ìkan wájibù ni lórí àwọn mùsùlùmí níbi kan ilé jẹ́ wájú ìbùtọ́ àlẹ́ mi ní lọ báyàwó rẹ̀ ti hajj kò gbọ́dọ̀ dékè gbọ́dọ̀ dá lọ. tẹ́lẹ̀ ń bá kọ́ gbélé ga mí ni ọmọ sáwádìí wọn àkọ́kọ́ sáfà tó sọ́nà ń ta ọlọ́run ní òtún bọ̀ sọ̀rọ̀ tẹ́lí lè fi wá iná ní ti ń ba lájọ. àwọn ìlú kan wà dùn nígbà tó gbà náà ni pé obìnrin ò lè àlíyá làyín nìkẹ́ pé ìyá alágbájá bàbá alákàndì wọn pọ̀ ṣé arígbà tó àwọn obìnrin wa ń lọ ájì náà ní pẹrẹwu nílùú wọn. wọ́n ti ń ṣe rọrùn fẹni tí òun ọba lọ. but àwọn ti rò ó pé nínú ilé kan tipátipá lómi ẹ̀kẹ́ tó wá ń tọ́ ẹ̀yọ̀ kẹtẹ fẹ́ kó lọ náà nù. ṣùgbọ́n bóyá ọmọ rẹ̀ ló ti dàgbà ni bóyá ẹ̀gbọ́n rẹ̀ ni bóyá àbá rẹ̀ bóyá ọkọ̀ ẹnì kó sáré bá wa. táwọn obìnrin ibẹ̀ náà fẹ́ kó ń ka wọn tẹ́lẹ̀ sí wọn á yí. wọn á tí ìbá ti gbàgbọ́ fi ọ lọ sí bọ́lá lọ́mọ tó fi ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ lóye sọ̀rọ̀ wa báwa máa ń lọ gbọ́ ẹtí wa irú ìtẹ́bìrì yìí lẹ́dẹ̀ẹ́dẹ́ ebi ó pààyàn ebi ó pààyàn subhanallah irin rẹ lọ́nà tó wù ẹ̀kọ́ mi pé wàá rí jẹ náà ní gbogbo àtàǹtẹ̀ yìí náà tí mi lọ subhanallah ẹlẹ́mi lọ kó nǹkan náà ẹlẹ́mi lọ sá sí lọ́dọ̀ bóyá ìjọba nù ni ó lò kò tó yà òye owó náà ni torí pé owó ìyọwọ́ ọlọ́run wáyé ti torí ìmọ̀ yàtá olóńfẹ́ tó bá wù ní ṣókí ni pé tí ó bá ṣe náà kó gbọdọ̀ wípé ní ìhun fi rówó kí wọ́n á ta ti àgẹ̀dẹ̀ sófin ọ̀lú ó gbọdọ̀ ní maharam ní tó bá ti ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ bọ̀ láwa. Thank you. àti sọ̀rọ̀ ní ọ̀rẹ́ òun pàdé ẹnìkan pẹ̀lú òun kẹjọ ni ọ̀rẹ́ nìkan ẹ máa wá àtúntò pàdé ẹ̀rẹ́ olè wá tọ́ ní mílẹ̀lì ìmọ̀ ẹ̀ ká nífẹ̀ẹ́ rẹ nínú kíni nínú gbàgbọ́ ilé ìsàlẹ̀ ìdílé rẹ. mílíọ̀nù bíi mílíọ̀nù ìlú ó dà torí pé ní àlùkò àti àwa ní alàlùbíyèrè pàtàkì wa ibi tọrọ wa wà nìyẹn o kùránì ní ká jọ ṣe gbogbo ibi tá a bá ti jọ ṣe. alálìbírì lórí dáadáa tí ò bá ti ní tako ìyàkọ̀ náà wàtẹ́kùwà lórí tí ó jẹ́ ká kíni ìbẹ̀rù ọlọ́run pọ̀tùkọ́ ayé kẹ́mítì nìlú tẹ̀ ń lọ ìgbà tó wà parí kẹ́ wọ́pọ̀ ní àlùwà lọ́hùn ní mo ṣe sọ pọ̀ náà ẹ̀kẹ́ ti láwọn lórí kan gbogbo mi ti tá àti lásán àwọn àtẹ kódà káyọ̀dé òṣùpá làá pé owó tiẹ̀ náà ti wà bẹ́ẹ̀ ṣé alálìbí yẹn. ṣé alàtẹ́kọ̀ àtọ́lọ́ ní kájọ́ ṣe ka kọ́ni èmi òkúkú ní ijó lójú agbó owó tiẹ̀ náà wà ní owó tọ́jà rẹ̀ sẹ́ríkì ní ìbàjẹ́ yìí kókó láàjọ pé ìbáyẹ̀ ṣe ń ìpìlẹ̀ nìyẹn wa ṣe wọ́n ti di tó lọ ẹlẹ́mi lẹ́ba mẹ́ta àdúrà rẹ̀ bá fẹ́ kíní kan yóò èèyàn ẹlẹ́kẹ́ kan lẹ́sà dúà wọn kàn ní kíkọ ní yúnìkọ́ sì díẹ̀ sẹ́mi ó sì jòkó wọn mọ̀ pé kọ́ jésù lè mi ní àbí àti wọn á ń ṣe pé àjọjọ́ rẹ̀ àbájọ ṣe kí ní kí máa dáàbò lórí yẹn bẹ́ẹ̀ bá ṣe mí tì nínú ilé gan ọ̀rìn yóò lóorùn ìbàdí ẹ̀wọ́ pọ̀ dáa yìí òdì bẹ́ẹ̀ ṣe tiẹ̀ sí ó dìbẹ́ẹ̀dì lórí táwọn yẹn bá fẹ́ ṣe ló wá kù kánáfúrá ó ní inú àwọn òpin ni tí a ti kó jọ torí pé ìlú wọn tó tóbi but mítí ni ẹ máa wà lábẹ́ èyí tó jẹ́ bí kọ́ gbogbo ìlú ẹ̀kíní kan àwọn gọ́ọ̀sì club lóyún tí ìlú yẹn náà ẹ̀kíní kan club but àwọn ìgbọ́tàn náà bá ti kóra wọn jọ wọn ni problem tó lọ́rẹ́ ṣe nǹkan ńlá tó bá dẹ̀wọ́ gánà ẹ̀ sí ti àwọn rẹ̀ ṣe sàrò pé tí kí ni ó fi lẹ̀ ẹ̀yẹ fẹ́ ṣe dé ìlú wọn. nítorí òkè tó bá ti di gbèlè ya sàwọn pé máa ń bẹ akíní yẹn ọ̀pẹ́ torí pé lásìkò ó náà ń fight zone mo ní mo travel ó dẹ̀ fún àdé selection yẹn bóyá mo ní bóyá kánú wọn àwọn kásán ní àbẹ́ nítorí àkó wà lára ní mo bẹ́ẹ̀ ló ń bẹ̀ ni pé ní ètò ìpínlẹ̀ bóyá kíní yẹn ẹ̀sì bóyá pé ní kọ́ra ń jó lórí dáadáa kẹ́ dáadáa táwọn kẹ́ ẹ̀ tó dorí lẹ̀ kẹ́ ẹ fi dáadáa kẹ́ ẹ máa contribute àbúrú sí àwùjọ tẹ̀sẹ̀ báyìí kẹ́ ẹ ṣe làwọn náà mọ̀ èyí tó bá ti tọ́ èyí tí ò bá ti tọ́ wa ṣe kí ni kò ní í ṣe torí pé ní tọ́ba ní gbogbo nǹkan ẹbí ó bàjẹ́ inú èyí tó bá ti tọ́ ọgbọ́dọ̀ ṣe ẹ̀sìn pé pé pé agbọ́dọ̀ gbẹ́ bímú bọ̀dé tí ò bá ti dá ń pa ẹ̀sìn náà sọ pé ní láyà láǹtàǹfà ọkàn rẹ̀ hàmù kù ẹbí yín dẹ́ wàlá ọ̀làdùkù wọn lè tẹ́yìn láǹfààní o yàwó mọ̀ lìkìyà tó bá dọjọ́ ògbìn àlùkìyàmọ̀ yẹ fi lùbà iná tọ́ba ní tọ́ba ti tọ́ba dọ̀rùn ẹ̀ léṣẹ́ láǹfààní bẹ́ẹ̀ àwọn ẹ̀ ti ní mo ṣùgbọ́n tọ́ba ti tọ́ ká ṣe tó bá ti tọ́ ká jẹ́nà sí. ìpínlẹ̀ wà láwa náà mọ̀. náà ẹlẹ́ẹ̀kejì ìwà máa dá kẹ́ ọdọọdún abẹ́káwọn pé tá a máa ń dá lọ́dọọdún níjọsìn láti lọ́dọọdún kan láàmú ẹ̀ṣẹ̀ kíní kan báyìí ó ti ń di aid ọdọọdún. ti ń dá tó àbí kéèyàn kíyèsí idu méjì náà sì la ní nínú Islam idu fitiri àti idu aka ẹnìkan tó kẹyàn ń ta kankan ní yorùbá yẹn kẹyàn kan ní yẹn à ẹbọ kankan ní àní ní mùsùlùmí bá dá lẹ ẹbẹ ti fẹ́ dé òfin àgbọ̀rọ̀ gbá lọ́wọ́ ẹ̀ kékeré kan ọdọọdún la máa ṣe àìkékeré kan rí àmọ̀mọ̀ wa lórí pé bídí àkàbà ti wá lélẹ̀ irú tọ́jà tó fi sàpèjúwe sí ó di pé a tún máa máa sọ. Hmm tẹ́tẹ́ bá ti gbé nǹkan mi lọ́dún tọdún ìpínlẹ̀ tó wà kéde lẹ́mìí ẹ̀fẹ́ yẹn máa ń ṣẹlẹ̀ àwọn tó bá ń kakú báyìí tó bá ń kàtọ́ ọdún tọ́lọ́ gan ẹ rí i pé ẹlòmíì gbà tó gbé ọdún tí kálukú ṣe ń lu kíní kẹjọ kẹtọ ọdún láti ti lu wa ẹ rí i pé ẹlòmíì ò ní lọ sọdún gan àtijọ́ yẹn lónìí ìyẹn gẹ́gẹ́ ni ó ni ó bùkátà ẹ tó bá ti ń gbé nǹkan yàtọ̀ sí tọ́lọ́ tọ́lọ́ mọ̀ kéde lọ́kàn rẹ̀ agbọ́dọ̀ kí so ẹ̀sìn simple pọ̀tọ́ bá ti sọ ọ́ la pé ìbàjẹ́ ti kú ìwọ náà ń takò yìí ọlá kó ti kọ́mọ̀ ní tìmọ̀ tí yóò tó bá kọ́mọ̀ ó kọ́mọ̀ lórí àánú náà ni òmí ni pé ìyá àkiri tó ti kọ́mọ̀ rẹ̀ ó sọ di tó da ní tí ò bá da kò dá náà ní wọn ṣe kíni ní wọn jẹ àwọn sọ̀hábà tí yẹ fẹ́ ṣe irú nǹkan bí ànábì ta fún wọn pé náà ẹ̀gbọ́n ṣe ń bá ká sọ pé ní àwa tí àti ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ ọ̀la. àgbà fún ọ̀la ẹ̀kọ́ ló wá láti ọ̀dọ̀ àwọn obìnrin lè gbé ẹkùn fẹ́yàwó rẹ̀ mọ́ bàbá ṣàlàyé fún ìyá ilé sórí bẹ́ẹ̀ ní sọ́kúládà gbé ẹyẹ tí ò tó lọ́wọ́ ọgbẹ́ àwọn ìgbà bí kí ni màmá ìgbà. àkọ́kọ́ àkọ́kọ́ àwọn obìnrin mọ́rẹ̀ torí kó fi ọlọ́run torí pé ìjọgbọ́n takùn kẹ́yìn máa wà lórí òwúgbà wọn ṣùgbọ́n ìtakùn máa dọ́gbọ́n wa lápò ìsìn ẹlòmínú ah, ah, ah, àbúkẹ́ ní bó ti wá ó ti ni nígbà tí kéńjì dé ẹ̀fẹ́ eléyìí kéńjì òtó ni ẹ̀rọ ìgbà tí kéńjì dé tí òjì débẹ̀ láti jọ yìí èrò mo ti bá jìyà jìyà nígbà tó wá dé. káàdì rẹ pé ńgbà yẹn ni ó tún ṣe tí ò tún sówó lẹ̀ bí wàá pèsè lábẹ́ ìgbà ó lárí. àkọ́kọ́ ní kò sówó lẹ̀ ìgbà tó tún wà lọ́ni akínétì òṣìṣẹ́ ọmọ mi tí mo bọ́ ọmọ gàrí. ara àwọn obìnrin rọ ọkàn náà lè blame eh, àdámọ́ni èèyàn tí wọ́n dá ìdá obìnrin wa lọ ó ṣẹlẹ̀ sáwọn náà ṣùgbọ́n àdámọ́ ẹ jẹ́ ọmọ ládàámọ́ ẹ má jẹ́ odi àlùsọ́kàn sẹ́kọ̀ọ́ mi wà ní kankọ́ọ̀sì kankọ́ọ̀sì pé ní ọkọ̀ àpá ìyàwó kejì àìwọ́ lọ gbà fún un. ká mọ̀ ní ká sì lórí àdámọ́ ni àdámọ̀ yẹn gbọ́dọ̀ yẹ kó lè gẹ́gẹ́ bí àdámọ̀ tọ́lọ́ ń dá ọmọbìnrin gbóná ra kan lẹ́nu ẹlòmíì gan ó tún wá ṣẹ́bi pé ó bu àdámọ̀ yẹn mọ́lẹ̀ èmi náà ń gbèdé ọ̀sán fọkàn pé tọ́ba tó fẹ́ ṣe èmi ni ọjà tó bọ̀ wá ní irú rẹ̀ wà ẹ̀rí kí ẹni náà kó mọ́ ìjẹ́ mú ọwọ́ náà ló wà sọ̀kọ́kùnrin náà sì rí pé ní ojúṣe òun náà ń ṣe ẹlòmíràn ká ẹ̀sìn bọ́lá ló ṣe lẹ́tọ̀ọ́ fáìwá gbára rẹ̀ òkúdíra màlẹ́yà tó o lágbára rẹ tó pé ní gbọdọ̀ ṣe déédéé nínú déédéé náà ni pé nínú àwọn tí ó máa ṣe ṣèwé náà kó o agbára kó o pé ẹ̀sìn ló fún ọ ní ọ̀dà tó tọ̀ ṣùgbọ́n pẹ̀lú agbára ni lẹ́yìn náà ṣèwé náà kó o pé kò tí ì lọ déédéé kó o bá wọn nípa ìbátan ni kó mọ̀ rí pé ní tó fi máa da ìlérú lẹ́yìn náà nǹkan déédéé oríṣiríṣi ni bóyá tẹnìkan làwọn ò táwọn ti títí wọ́n ti fi yọ̀tọ̀ lòdì tó tẹ́ńtọ́ náà bá ti ń jẹ tó ń mu tó ti ń gbé rẹ̀ rọ̀rùn ó ti ń rí náà nù àbí déédéé yóò lópin sẹ́yìn ẹni tó jẹ́ chairman local government kí ló ló sọ kò sí lọ́dẹ torí kan àdáwọ̀ jẹ́ ẹni sẹ́nitọ̀ sẹ́tọ̀ bàbá ìgbọ́ ni tó sọ déédéé ó wọ́n nínú èèyàn tí ó tó sọ jáde lẹ́nu bóyá pé ìmọ̀lẹ́mọ̀ ó fi yàn bá àdúpẹ́ fọlọ́ ìlú òdede fún àdámọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílọ ẹ̀rí òdì tó mọ̀ fojú sóun la bẹ́ẹ̀ mi bá tàn sọ́bẹ̀ wájú ẹ̀ sọ́ à bùrọ̀ akíní ká mọ̀ pàrọ̀ ọ̀bẹ̀ ò mo adúpẹ́ yóò mérí ẹja lọ òkèrè ọlọ́run bá rẹ̀ sẹ́dá ara ìbàjẹ́ ta tó ló wà lábẹ́ fún mi ó ti bà kí dáwà jẹ́ ká kí n bá ní nǹkan yìí ó ń lọ bẹ́ẹ̀ ẹ̀yin ó mọ wò rí ẹ̀ mọ sàfin mi tó bá nà la kí dáa náà ló bàjẹ́ gómìnà náà wọ́n mú tó bá ti tó tó bá tó kẹ́sì mọ́ ìdúró ń du ẹni tí ó kọ́ di lẹ́yìn kó má fi yẹn dá wàhálà lẹ́fẹ̀ẹ́ ẹ̀ máa ń ṣe sùúrù tẹ́lẹ̀ ní gbogbo nǹkan ní mo béèrè lọ́wọ́ rẹ̀ sí tọrọ lówó lọ báyìí fọ́n kó ṣe ń rọrùn káà náà sì rò pé a ní agbára ká tó sọ lára. ọba kìlì. iye ọlọ́run bá sọ àwọn ọ̀pá máa dá pẹ́sà mi ni lórí àwọn olùbàdàn láti ṣe àwọn àtàjà kan láti fi ya ẹnìyàn àti bá kí ẹ ṣe lè fi kó ní five naira ọ̀rẹ́ ṣe lè naira irú ìgbà ìgbà lórí. ẹ pé ní wí ẹpẹ díẹ̀ ẹ lọ ní àárà àdúgbò wa ni. náà a ti sọ sí báyìí tẹ́lẹ̀ nípa pé ní kí àánú ẹgbẹ́ wọ lọ ká sì máa ń ran ìbàjẹ́ lọ́wọ́ so ìbàjẹ́ yìí tó máa ń sí gbogbo èèyàn pátá ló torí pé àǹfààní kálukú wà lábẹ́ wọn ṣùgbọ́n ẹlòmíì náà ń ṣe ń tó jọ lọ tẹ́kọ́ tó náà bá fi débẹ̀ yẹn yóò ṣe jù bẹ́ẹ̀ lọ irú ìrànlọ́wọ́ náà ni pé ká máa kọ rìsíìtì ti ẹnìkan ọ̀rà ká ló rà tó wà pé tí o bá ti rà lọ́dọ̀ rẹ yóò ẹlòmíì lọ yóò gbọ́dọ̀ ẹlòmíì lọ tó bá ti mọ́tà pé arísìkiri ò ní ìgbọ̀mẹ̀ lọ́wọ́ nítorí ó yẹ káwọn ìpè tí ẹ bá ń sọ pẹ̀lú wa fa ẹlòmíì wá tẹ́ tiẹ̀ gan-an náà mọ tájẹ́tì pé ó tó ní ẹni olóòótọ́ ní ẹni ọ̀tá náà bá ń rìn ẹni ẹ̀ lọ́ta bá kọ́ owó tẹ̀ ẹ̀ kọ́kọ́ rí yẹn àkọ́kọ́ lálùbáríkà ẹ̀rí ìyẹn ló bá pé àmọ́ gbọ́ bílíọ̀nù sí ìsìn àbí ìwé kò lálùbáríkà àlùdò yẹ kẹ́tọ́ gbọ́ bílíọ̀nù nílùú wọn yóò wọ́n ṣùgbọ́n ẹnu díẹ̀ sẹ́ni ó mọ wọn lọ ó máa lò lọ́wọ́ sì mọ́jọba ní ọwọ́ fi ṣe nǹkan dáadáa àwa kan ń gbọ́ ni àmọ́ gbọ́ ibi mo gbọ́ bíyẹn ti mo gbọ́ yẹ àmọ́ ní tí ó mo gbọ́ sétí ẹ̀ ní ipa rẹ̀ ní àwùjọ yóò dé àmọ́ gbọ́ yí pé àlùbáríkà ń sọ rí o àti pé nǹkan mi lè wà ń gbà mí tí ó sì ní inú wúlò pé kálukú náà ń kójọ tó kí á sì bẹ̀rọ náà ṣe táyì mi ò bá jáwọ́ ń bẹ̀ káwa jáwọ́ tó tẹ́mi bá jáwọ́ tí wọ́n jáwọ́ díẹ̀ díẹ̀ à ń tún ṣe díẹ̀ lẹ́wọ̀ ọlọ́mọ akọ́ sànù ó tẹ̀lé wọn lẹ́ka wà lápẹ́ ó fi máa rọ̀ tó wà lọ́wọ́ tó ń tẹ̀lé lọ wà lọ́wọ́ ó fà sílé wà ó ajá ní ti kó lòlò lọ. Jaba o. O ka jáde ní ọgbẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀sí ní ọgbẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́. Wọ́n ní kẹ́ jáde tó. Ìsí ti ta ni ma já? Abadan. Abadan. Tí ó bá já lọ bẹ́ẹ̀ tó bá kọ yẹ̀yẹ́ bá fẹ́ gbé yẹn ẹni tó lọ jà ní ẹ̀kẹ́ kọ́kọ́ gbé ẹni tó lọ jà náà ẹ̀ka gbogbo yẹn ní òfin tí ó yẹ tó gbọ́ àmọ́ ń di ọjà ẹni mẹ́ta lè gba ọjà ń sọ̀kù kejì rárá yẹ fún ọjà àní yóò tó wá ta fẹ́ nìyẹn ní ìtakùn ló déke ni lónìí yóò lọ àbí ẹ̀ pé bóyá lọ mú ṣọ́ọ̀bù àwọn kejì ẹ̀ pé tó bá dé ní kíní yẹn lọ àbí ó gbọ́ ó sáko mọ̀tídà kejì bá dé ìgbẹ́nu àtọ́ bóyá tó wá lọ mú yẹn bóyá pé kìíní tó ń lò mọ̀ ẹ bá gbọ́ lọ pàdé ìgbẹ́nu yẹn ọ̀dọ́ mọ̀ ọlọ́sáré mọ́jà gan kí ni wọ́n bẹ́ẹ̀ nìyẹn ṣe ṣé wọ́n lọ ní ni ṣé wọ́n bá ta ni ṣé wọ́n náà ra fún lówó ni gbogbo kí ni ẹni ọlọ́jà gbọ́dọ̀ mọ̀ òdì ti wa dúkìá wa ni kò gbọ́dọ̀ gbọ́sọ̀wọ́ ẹlòmíì òkè bá ń kọ́ màá sàn án náà ìfẹ́ kan ò sí lọ́wọ́ rẹ̀ pé kó olùtajà ayé tiẹ̀ ní kó sàn ẹ̀ tó mọ̀ tí wọ́n á lọ sí kọ́ńtì ọlọ́run àwọn àgbà yìí á fún ráìsì fún so wọ́n á lọ rà níbi rà ó ní mo rà iye tí mo rà fún ọ yìí ṣe ráìsì wà láàyè. ṣé ìyẹn bá lọ fún kọ́ńtì ìyẹn lọ rà ń kọ́ńtì yẹn ní àgbẹ̀ ìyẹn wá fẹ́ sàǹtì yẹn ó fi já ti yẹn ó bá ti wù mùsùlùmí ní òtàjà rẹ̀ bọ̀tú bá ti wù yẹn gbọ́dọ̀ wá sí bẹ́ẹ̀ kó mọ̀ pé fake ní original kó mọ bura wọláyé tá a lọ sá nù ọ bura ìlànà lọ sọ fúnla ó sọ pé ní ìbúra ìtajà yẹn ó máa ń jẹ́ kí ọjà iye téèyàn tajà gbèrú torí pé ìmàgé ni kìnìún ẹ̀ka ó dẹ̀ tẹ́tí tó ń bọ̀rẹ̀ ọ̀tọ̀ mi ṣùgbọ́n òun mú bára kà lọ. ìfẹ̀tọ́ ẹ pé yẹn nọ́mà àti ìtajà ó ti di tọwọ́ ti yẹn bó bá ti wù yẹn ló ta ọjà rẹ̀ tó bá láti parọ́ ní bó bá ti wù báyìí báyìí ni tó bá tẹ̀yìn lọ́rùn ọjà àtẹ̀yìn ló kàyẹ kí ṣe ti ẹlòmíì mọ́ aláàlá. kí ló bẹ́ẹ̀ fi ó dáná ẹni ó rajà márùn-ún wọ́n wá lo mẹ́ta àdó méjì mẹ́ta ló bẹ́ẹ̀ lò tẹ́lẹ̀ káyọ̀ mẹ́ta ló bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí àkàkùlẹ́tì ẹ̀ ṣe mistake wọ́n wá ra márùn-ún káàtẹ̀ ní kò tiẹ̀ ti bẹ́ẹ̀ ń fẹ́ mẹ́ta náà àbí márùn ní sèkì ah, calculate wọn ní calculation àìrọ̀ gẹ̀ẹ́dẹ́ adá méjì padà tí mo ti wò mí márùn mi ló gba ọgbà mi mo ní gbà mọ kátàlá ló fẹ́ràn ìtàn ìtàn tó ọjà tó di ti ọjà tiẹ̀ ìtàn lè ṣe náà nìkan lọ tà fún mi so ọjà yẹn ti di ọjà tiwọn ó ní Islam tó gbé ogun nǹkan yẹn kalẹ̀ ọlọ́run. Thank àbúdá àwa dúró sí mo wá rò pé a ẹ̀rọ tó ra àtọ̀wọ́lẹ̀ tó ra ọ̀gbọ́n kó wá sáré. wọ́n lọ àwọn ọ̀gbọ́n wọn kù ní ṣùgbọ́n àwọn ẹ̀rọ kó wọlé rẹ̀. so wọ́n tún bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ṣe máa ṣe lórí máa ń lóyún wọn máa ń wá. àwọn ìgbàgbé ẹgbẹ́ ti fi bọ́ọ̀lù nàbí àwọn ìgbà ìgbòkú ìgbòyà ṣe ṣe ò ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ ti ìdá ọbẹ̀ àwọn ọ̀rẹ́ inú wa gbogbo ni wọn nínú ọ̀rọ̀ ẹ̀ tó bá ọ̀tá ẹ̀ tó bá bá ìbọ̀rọ̀ fún rẹ̀ tí wọ́n ṣe láti rẹ̀ fún rẹ̀ wọ́n lè má sọ̀rọ̀ fún àwa tí wọ́n ẹgbẹ́ ọ̀sọ̀ rẹ̀ àwọn ìpínlẹ̀ bá ti dọ̀hùn tó bá dé ìtọ́ra yóò fẹ́ tó mọ̀ máa ń dá ara kí sẹ́ni lẹ́gbà lọ́wọ́ ẹ̀ ìdáyà kó bá wọn sọ ọkùnrin

ní kálukú náà máa ń gbé nǹkan sábẹ́ nǹkan amẹ́ríkà àníbò ṣe kí ní ìdodo tó mọ́nà tá a fi ń kówó jọ ni àmì náà ọ̀nà tá a fi ń pè yẹn sí ẹ̀sìn ni àhà tèmi prógámù náà máa yára tí wọ́n ọ̀gánáìsì ṣé àwọn èèyàn sẹ́sìn báyìí àbí pé ká tó mú sábẹ́ kẹ̀kẹ́ tí ò dá wọ́n fẹ́ kówó jọ kódà ẹlẹ́mọ́ kẹ̀ lẹ́yìn ti prógámù kẹ̀kẹ́ wé síta pé a fẹ́ kówó jọ kẹ́sì pé gbogbo yẹn kẹ́sì lọ́ọ̀ṣì à ń ṣe lọ́ọ̀ṣì wọn ká ní mọ́lúdì ká ní èkó jọ láti kan àti mọ́lúdì kó bẹ̀rẹ̀ sáàdì jẹ́ fẹ́kì òfin tí ó lé so gẹ́bí ẹni tí ah, gẹ́bí ìbàjẹ́ ta sọ náà tún nìyẹn tẹ́tẹ́ bá débẹ̀ òye báyìí ni wọ́n kù ẹni ẹni yẹn tí ó wọ mọ́tò lè yọ nílì òun ló mọ tó bá sọ fáwọn ọ̀gá rẹ̀ ẹ̀rí iye owó tèèyàn náà ní bá béèrè lọ́wọ́ yẹn kéèyàn sọ iye owó tèèyàn iye báyìí ni iye báyìí náà lówó mi bá ń kó ẹlòmíràn tó fẹ́ dọ́gbọ́n gbowó ó àwọn ọ̀gá rẹ̀ àbí tẹ́lẹ̀ bá débẹ̀ yóò wá ní kéèyàn pé ní iye kan èyí tó tó yóò ní kéèyàn bó ń kó padà àbàdà tó ẹ̀yẹ méjì ìjọba jọ ṣe ó lè lè ìwọ lè yẹn tẹ̀yàn ní sẹ́yìn tí ò bá ní wọ mọ́tò láti bẹ̀rẹ̀ náà kó ti kó ti bẹ̀ ìlà fi ní èrú máa ń pọ̀ lọ́nà kan ẹlòmíràn wọ mọ́tò ẹ gbéra o ẹ̀ka bá bọ́lẹ̀ yóò tọ́jú gbogbo bọ́lẹ̀ tán nínú ní nìkan náà ni o nínú Islam tọ́lá yẹ tọ́ jòkó yẹn lọ́dún gbogbo òdìdọ́ fi ń jòkó bóyá náà torí ẹ̀fẹ̀ ni ẹjọ́ gbéra yín ni o ìgbà tí yẹn bọ́lẹ̀ wa ni kò síbẹ̀ o pé gbogbo orú nǹkan báyìí là ń fi ń ṣe ní àkàtún nẹ́ẹ̀sì ló ń bí àìdá àwùjọ wà láwàlá. lọ́jà bí onímọ́tò yẹn tàbí máa fẹ́ fún àwọn onímọ́tò máa ní pé bóyá bí láti ìtajà pé alábà sí ọmọ rẹ̀ ta pé bí a fẹ́ fẹ́ fún ẹ̀. àlọ́ ń tẹ̀sán ìjọba wọlé tó bí alábà ló ń lọ tó máa bọ́lẹ̀ ní bóyá bí rádàbà tó bá bọ́lẹ̀ fún wa pé ṣé ìyẹn náà ṣe òkú. náà wọ́n tó ẹgbẹ́ bẹ̀rẹ̀ wọn pé ó ti ní alábẹ́ẹ̀tì torí káà náà lẹ́yìn gbọ́dọ̀ jòkó sáyé yẹn mọ́ ó wá ti gbowó kan ẹnìkan wá bọ́lẹ̀ ní sábẹ́jọ́ àbí ó wà ká ọkọ̀ tó ń ta àyè ti tó sílẹ̀ ó ti gba sẹ́lẹ̀ mi lè jòkó sílẹ̀ bẹ́ẹ̀ ni torí pé aláwà ṣẹ́ẹ̀tì tó pé o tó bá wọn kálukú ló ti lè ló ti lè bọ́lẹ̀ sẹ́lẹ̀ mi tó wá ó yàtọ̀ ní ẹni tó ń gbéra wọn tó lè tàyẹ̀ kó ti bọ́lẹ̀ àwọn ẹni bẹ́sẹ̀ ti gbọ́wọ́ alábà bíi tẹ́lẹ̀ ṣé wọn lọ wá jòkó síbẹ̀. Ẹni tó mọ̀ pé ọ̀la tó ń ṣe ti ẹ̀kọ́ ní ọ̀sẹ̀, ó yà á sá fún un kó dẹ̀ mọ́ kó má kú lórí ẹ̀ wípé ẹ̀dá mọ́mọ́ dání tó bá túbá tútùbá rẹ̀ dá ẹ̀rí bàbá àkóso ń lo òfin wọ́n ìta wà ń lo òfin náà ní ìpìlẹ̀ kó mọ ẹ̀rọ lórí lọ́rọ̀ bá láti lè lò ó sì túbá ẹ̀rí ó ti túbá lẹ́nu ìmọ̀kọ́ a máa ṣe lọ kó sì mọ́mọ́ ìyá rà ó kí o jáwọ́ bẹ̀rẹ̀ nìyí ó sì bẹ̀rù ọlọ́ wọn pe iná àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ọlọ́run ló ní kò sí òun ṣe fún ọlá. náà ṣe ẹlẹ́kùnrin mi ní ọ̀tún ẹbí ọ̀rọ̀ ọ̀la ti wá ẹ̀dá ìlú fámílì àwọn oṣù díẹ̀ ta iṣu gbàdán ẹlẹ́ẹ̀dá ti wá nígbà yìí ṣe àwọn ọ̀fẹ́ àwọn kí ni ìgbà tí àwọn nígbà tó bá ti lóyún kò sí ṣíṣe kò sí àìṣe àmọ́ ìkọ́ ṣẹlẹ̀ ni tọmọ ló kọ́ bí ni tó bá bímọ ìdá rẹ̀ ń ni ó parí náà ni lẹ́yìn pé ní ọjà ló pé tọ̀ ìdá rẹ̀ ti parí náà ni tó bá bímọ àwọn méjì yẹn jọ lọ́mọ wọ́n ti mọ ogún ọ̀nà ti tọ̀rọ̀ mọ́ kì í ṣe ìyàwó ènìyàn mú náà wọ́n gbé ní ìgbà ẹgbẹ́ orí jùlọ àti ìsìlámù bẹ̀rẹ̀ wákàtí wọn ti àwọn ọ̀rọ̀ sílé náà wà nínú ẹ̀sìn yẹ̀wọ̀n tó bí iṣẹ́ àdúgbò kan wa àwọn nílà ọ̀gbọ́n yà ọ̀gbọ́n yà lọ́dà àti òṣèlú ọ̀gbọ́n. na ọjọ́ àjọ ọdún kékeré ọjọ́ ọdún kékeré ẹ̀dá bá ní ìkànnì wa fẹ́ ká kákàmọ́ sábẹ́lẹ̀ wa ẹ̀dùnkẹ́ kékeré wa dìbò ní pé dìbò yẹn ká mọ́ kẹ́dà lẹ́bi ṣe wa ká tọ́jú rẹ̀ sí wa. Ilé ilé ilé ìlànà dánù rákẹ́kẹ́ ló tó máa pa mọ́ ní ọ̀la wọn. ó bá sì ṣe sáfẹ́ pẹ̀lú pé bóyá ẹ̀ṣẹ̀ ni tó ṣẹ̀ ní wọ́n bá ní tọ́jú rẹ̀ lóṣù ńlá jù ọ̀la wọn. gọ́tà àlùmọ́ọ̀rù ká tọ́jú rẹ̀ tí a bá rí pé gọ́tà ẹlẹ́mìíràn tó jẹ́ ká dà sí sálágà kàbí tó lọ́wọ́ pé ẹ̀yà bẹ̀ fún inú ara ó wá sáfẹ́ pé mo ti dé láti láti lé ìròyìn àbáyọ ó wá wá bá wa pé kí la ṣe ṣé anírànlọ́wọ́ ló yẹ kó àti. ọ̀nà tí ò ní ṣe òṣùwọ̀n tí ó bá bá òkun abọ́dọ̀ òṣùwọ̀n kí ni wọ́n lè ṣe. ṣé rí ẹ̀ ni wàhálà tó ṣẹlẹ̀ sí i? ó ní báyìí ló ń tẹ̀ lórí rẹ̀ náà àwẹ̀ ni wá ṣé dókítà lẹ́nu yẹn. àdìgbò ṣe rí i pé ó ń bọ̀bọ̀ àwọn tí ìyẹn ṣe ń sọ. torí tí mo béèrè béèrè yẹn ni pé tó bá ti kan ẹni tí yẹn ń sìn ó yẹ ẹ sáré ká lọ ẹlòmíì gbọ́dọ̀ àbá lọ ṣé dókítà lòun ni débi tá a bá mi kọ́ ni àbá yóò tiẹ̀ àbá yìí ṣàjẹbí lórí ọmọ ìkẹ́kọ̀ọ́ tiẹ̀ mọ́tẹ́yìn ó sàfẹ́ ṣé olóògùn wa ni ṣé olóògùn káyí sọ̀rọ̀ súnà fídíà ẹ̀bọ́ láti kírun lọ gbé lọ́dọ̀ rẹ̀